أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله لقد روي عن جابر بن عبد الله قال كنا عند النبي صلى الله عليه وسلم فخط خط وخط خطين خطين عن يمينه وخط خطين عن يساره ثم وضع يده في الخط الأوسط فقال هذا سبيل الله ثم سل هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله وكان من هذه صلى الله عليه وسلم إلى أصحابه رضوان الله تعالى عليهم واصدرونا من بادي إخلافا شديدا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عبدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة إن محدثات الأمور هي الأمور المخترعة في الدين التي يراد بها التقارب إلى الله سبحانه وتعالى وكل محدثة فهي بدعة وكل بدعة ضلالة وكل ضلالة فصاحبها في النار ولو كان قدرها حسنا وقال صلى الله عليه وسلم قد تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك روى الأحاديث الثلاثة آنف الذكر ابن ماجه في أوائل سننه عباد الله إن الاقتداء بالسلف الصالح رضوان الله تعالى عليهم في أمور الدين في أمور الدين لهو أمر واجب جاء التصريح به في مثل قوله تعالى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصلك جهنم وساءت مصيرا فالله سبحانه وتعالى قد ذكر في هذه الآية الكريمة تحذيرا شديدا عن مخالفة رسول الله صلى الله عليه وسلم ومشاققته ثم عطف على ذلك فقال ويتبع غير سبيل المؤمنين ولا شك أن هذا السبيل هو سبيل الله الذي حذر الله سبحانه للمؤمنين أن يخلفوه وهو ما كان عليه المهاجرون والأنصار والذين اتبعوه بإحسان وهم الذين أثنى الله سبحانه وتعالى عليهم في قوله تعالى والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوه بإحسان رضي الله عنهم ورضوا عنه وعد الله لهم جنات تجري من ذاتها لأنها خالدين فيها أبدا ذلك الفوز العظيم إن على كل مسلم أن يعلم ما هو المنهج وما هو الطريق الصحيح من جمل المناهج الكثيرة التي تنتسب إلى الإسلام هذا المنهج الذي طالما غفل عنه جماعات من المسلمين قديما وحديثا ولم ينتبهوا له أو أنهم تنبهوا له ولم يرعوا حق رعايته هذا المنهج هو منهج الفرقة الناجية التي ذكرها رسول الله صلى الله عليه وسلم في الحديث الذي رواه ابن أبي عاصم في كتاب السنة ألا وإن هذه الأئمة أو وإن هذه الأمة ستفترق على ثلاث وسبعين فرقة في الأهواء كلها في النار إلا واحدة وهي الجماعة بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم استغفر الله الحمد لله الحمد لله على توفيقه وامتنانه الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله هذا وقف لهم وبوا أفي وقف الله سبحانه وتعالى ọba tí ó yọ̀nda jímọ̀ tó ní tí ó ní kí ọba wa ní ayé àbí ọlọ́run ó sì wá lẹ́rú tí ó sì púpọ̀ rẹ̀ láyé tí a wà á máa ṣe lórí ìtọ́lọ́wọ́n ọba tó dunnú sí lórí ìyọnu ọlọ́run àbá bá wọ àsìkò tá a wà nílé ayé lónìí a rí pé oníranran ìlànà oníranran àwọn sisi oníranran àwọn ojú ọ̀nà òun làwọn ènìyàn ti là kalẹ̀ òun ni àṣetán òun ló ti ṣe lọ́sọ̀ọ́ sínú ọkàn púpọ̀ nínú àwọn ọmọnìyàn tí a ṣẹ́kù lórílẹ̀ ayé lónìí pàápàá jùlọ ẹnìkọ̀ọ̀kan wa tí a ń ríra wa ní ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam a rí pé oníranran aró òun ní ṣètọ́nù ti fi pa aṣọ fún wa tí kálukú wa mú èyí tó wù ú ti ń gbé wọ̀ ẹni tí ó wọ̀ dúdú ẹni tí ó wọ̀ pupa ẹni tí ó wọ̀ búlù ẹni tí ó wọ̀ kàlákìní gbogbo wọn náà máa pásọ̀ ìsìlámù làwọn wọ̀ lónìrànra ró eléyìí tí esu? tó ti fi pa musulumi mọ́ àwọn mùsùlùmí lára ọsọ́dọ̀ ráyà fún gbogbo ẹni tí bá ń retí ọjọ́ kan bó wọ́n lọ pàdé ọlọ́run láti máa wòye sí gbogbo nǹkan tó bá fẹ́ pè nílànà àtòhun tí ó máa tẹ̀lé kọ́ máa ti àgbéyẹ̀wò ẹ̀ àgbéléwọ̀n rẹ̀ ṣé ohun tí mo fẹ́ máa bá lọ yìí ohun tí wọ́n ń pè mí sí nǹkan tá ń ṣe yìí sófèdè ìwé bánàbí ti ṣe ṣe bánàbí ti gbé kalẹ̀ rèé ṣe bá wọn sàábé rẹ̀ bí wọ́n ti ṣe rèé ẹni tó ní ẹ̀sìn kó tó kúrò láyé òun ló ti jẹ́ ó yé wa wípé tóun mú wá kò ní máa ṣẹ́kù bóun ṣe mú wá mọ́ ọjọ́ ó wa wípé tóun mú wá àwọn èèyàn ní sí nílànà rẹ̀ ní bóun ti ṣe mọ́ oníranran odó lódókódó òun ni yóò padà wọ iyán islam òun ni yóò padà wọ iyán islam tí ọ̀wá ti wọ̀ ní ìsìn oríṣiríṣi òun là ń rí nínú islam lónìí lójú ayé aṣíwájú ẹ̀dá anábíwá muhammad nínú hadithi tí jábìrú gbà wá jábìrú ọmọ abdullah ọlọ́wọ́ wà lọ́dọ̀ aṣíwájú ẹ̀dá anábíwá muhammad sallallahu alayhi wa sallam fàkàtò hasan ànábì la ìlà kan ó mú ọ̀pá ó fi la ìlà sílẹ̀ tó lágbọ́rọ̀ ayẹmíìnì ọ̀là ní ìlà kan ọwá tún mú ìlà méjì ọ̀là sí ẹgbẹ́ ẹlẹ́ àìkọ́kọ́kọ́là lápàtún ó tún la ìlà méjì sí ẹgbẹ́ ìfọ́kọ́kọ́là lápàtì lẹ́yìn tó wá ṣe tán ọwọ́ mú ọ̀pá ó fi lérí ìlà àkọ́kọ́ tó fà gbọ́rọ̀ ànábì wá ń sọ fún ẹ pé ààrẹ àtẹ̀bí ìlà àkọ́kọ́ tí là yìí ojú ọ̀nà tọ́lọ́nu o gbogbo èyí tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ wọ́láwàlá tí là yìí ojú ọ̀nà o ọwọ́ àkàáyà fún wípé tọ́lọ́ ń sọ fún yín pé wà ánà hádà sírọ́ọ̀tì mustaqima ojú ọ̀nà tèmi ọlọ́run rẹ̀ tọ́tọ́ fàtàbí òhù òní ẹ máa tẹ̀lé gbogbo torí kó dé bá yín bẹ̀ òní ẹ tẹ̀lé dáàbárí jẹ nídìí ẹ̀ òní ẹ máa tẹ̀lé tí wọ́n ti sọ wọ́n ti yàgbọ́ ọlọ́run nítorí tí wọ́n fẹ́ jẹ́ ànábìnrin ẹgbẹ́tẹ̀lẹ́ àádọ́ sọ̀rọ̀ọ́tì mustaqima ojú ọ̀nà èmì ọlọ́run rẹ̀ tọ́tọ́ fọ́tẹ̀bẹ̀ hù ọlọ́run ní ẹ̀tẹ̀lẹ́ wọ́n lá tẹ́tẹ̀bẹ̀ òṣùbùlà ẹmọ́tẹ̀lẹ́ àwọn orísìírísìí ọ̀nà tààtúnlà ẹgbẹ̀ẹ̀gbẹ̀ rẹ̀ yìí ọ̀tọ̀fọ̀rọ̀kọ̀ bí kò tẹ́ ẹ bá ti lè gbẹ́sẹ̀lé àwọn ọ̀nà tààlà tẹ́sẹ̀ rẹ̀ yìí ó ti mú yín sí ọ̀nà tọ́tọ̀nù ọ̀tọ̀fọ̀rọ̀kọ̀ bí kò ìgbẹ́sẹ̀ yín kúrò lójú ọ̀nà tọ́tọ̀ yìí yóò jẹ́ kẹ́ẹ̀yà kẹ́ẹ̀yà pẹ́rẹ́pẹ́rẹ́ ẹ sì mọ̀ pé ìsìláàmù kan náà lẹ́ ń ṣe ẹ sọnù kúrò ní ansẹ̀bìlì kúrò lójú ọ̀nà ìmì ọlọ́run ayà lànà bí fi ti pírátíkà tí ó se fún à ó fi àyà yẹn tí kó lè yé wa pé ìtọ́lọ̀ ń sọ fún à nìyí àyà wà ní suratul an'am àyà ọgọ́rùn àti mẹ́tàlélẹ́ àádọ́ta suratul an'am àyà kẹfà kọ́ sura kẹfà àyà ọgọ́rùn àti mẹ́tàlélẹ́ ibẹ̀ láti rí wa ti kẹ́yìn ayé àwọn èèyàn ó fojú ọ̀nà ń lẹ̀ wọ́n sì máa pa wọn sí Islam tí wọ́n wà á máa yà lóníranran ọ̀nà olànẹ́bí fi sọ lójú ayé ó ní khilafati min ba'di pé wọ́n rò lé mi bí mo ṣe mú wá tí nǹkankan tọ́wọ́ kankan ò ní wọ́ tí ó rí bí mo ṣe mú wá sánàtúnà sánà ọgbọ̀n ọdún níwé sí ọlọ́pọ̀ ọdún tẹ́bá fẹ́ rí Islam bẹ́ẹ̀ni ànábì ṣe mú wá ẹwà sí ìgbàmọ́ wà láyé sí ọgbọ̀n ọdún lẹ́yìn tọ́bọ́ ti dẹ̀yìn ọgbọ̀n ọdún ohun tó wù kálùkù ní ọmọ sí ẹwà òjò náà sóní ẹwà ọdún tó ti lọ òun la gbọ́dọ̀ fi sọ́ra lórí gbogbo táwọn èèyàn bá fi hàn wá bí ẹ̀sìn tàbí jẹ́ ń gbé kalẹ̀ fún wa jẹ́ ń dálẹ̀ fún wa kájọ́ lè rè fún sáà ẹ̀mẹ́rí ẹ̀ fún wa tó ṣe tọ́wọ́ ti ṣe ká máa bá lọ gbogbo táyé ń ṣe lónìí tí èsẹ̀ ń tánà fi ṣe ojúpọ̀nà àti sọ́nù kó lójú ọ̀nà tọ́lọ́nù ànábì ní àárò lé mi àṣẹ Islam bí mo ṣe mú wá ẹ máa ká sànàfúnnà sànà òun láti ṣe àwọn olóyè wá lọ ka ọmọ ọdún yẹn ó sórí àwọn àrólé mẹ́rin ẹ̀sìn ìdìbò ìgbà tí ó wí ó ní alaykum bi sunnati súnà ní ànábì tí mo mú wá ó ẹ tẹ̀lé nígbà tí ó ní ìdí ó ní wà sunnatul khulafa'ir rashidina min tẹ́ẹ̀bà tún mú tàwọn kan tẹ́ẹ̀ fi wòwò kọ́sẹ̀ ohun làwọn tí ń jẹ́ àrólé mi mẹ́rẹ̀ẹ̀rin ó lẹ́yìn wọn ìkẹ́kíkà yóò wọ́n ní Islam lẹ́yìn wọn ni ìkẹ́kíkà wọ́ gbogbo tí è sára Islam kálùkù nù wọ́ díẹ̀ ọ̀sẹ̀ níjọ́ lónìí ìtọ́pẹ̀ ẹ̀tí wọ ìsìláàmù gẹ́ ti fẹ́ parímọ́lá lọ́dọ̀ ẹlòmí táà ti fẹ́ ẹlẹ́ wà sí ìsẹ̀ ìsìláàmù ti ẹ̀rọ omi ọmọ pàwọn ìsẹ̀ ìsìláàmù ẹ̀ ní mọ́sẹ́ǹpẹ́ bó ṣe ń fara jọ yẹ ti kiri yó ní ọmọ fara jọ tó lóṣà wọ́n ti máa pé ní ìsìláàmù ìdíje ìsìláàmù gan lónìí ó ti fẹ́ parẹ́ lára ń tẹ́lò ní ìgbékalẹ̀ tọ́jẹ́ gbogbo ohun tí wọ́n ń bẹ́bẹ̀ ṣe ẹ̀yìn náà máa ń tó orú pé a ṣe ìsìláàmù náà lè kò lè jẹ́ mà wọ́n mọ́ jẹjọ jú ànábì ti sọ fún pa pé ìdíje ìsìláàmù gan tí wọ́n ṣe bóhun ṣe mú wá lẹ́yìn ihu ọgbọ̀n ọdún ni wọ́n ṣe lẹ́yìn ọgbọ̀n ọdún òdòkodò ọwọ̀nù yẹn ṣé ọ̀wá ti wọ̀ ẹ̀mọ̀ yìí odó tí kálukú ti kó sí nísìn gbogbo àyíwá àti sọ̀sìlámù ọ̀dùn ìjẹ́ kálukú wa ń gbáwòrán tó wù ó ń gbé wọnú ẹ̀ lójú ọ̀nà kásá lè jẹ ká lè yó à ń dá gbogbo tó wà à ń dálẹ̀ sínú ẹ̀ nítorí kówó lè wọlé ẹwọ ọ̀pọ̀lọpọ̀ táyé ti dálẹ̀ nù mọ́sálásí nulẹ̀ sí lónìí gbogbo ń tí èsà rẹ̀ ní ẹ́ ti kó wọ́bẹ̀ wọ́n kó lùwọ́ wọ́n kárí wọ́wọ́ wọ́n kàtẹ̀ wọ́wọ́ kò sí gbá àti kó wọnú masáàtì júwe tí ń bẹ ẹnu sọ́ọ̀sì tí ọ̀fẹ́ sínú masáàtì ma lónìí àfi díẹ̀ ẹnu masáàtì ló kù gbogbo ń tí èsà rẹ̀ sì ni wọ́n ti kó wọ́ kò sí ń tóbi ànábì ti sọ fún akọ́gbọ̀n ọdún péré náà ni nínú gbogbo tí ń júwe ìdánilẹ̀ ọlọ́run ẹ̀ nìyẹn nínú mọ̀jíṣẹ́ ẹni gbogbo ndị sí ẹ̀sà rẹ̀ wá ti mú wọ́ kódà tààtún kàmọ́lẹ̀ tààtún máa fẹ̀rí bí tààtún máa jẹ́ ń jà títẹ̀ tọ́nù ó tún máa sọ fún agbé ìsáǹsẹ̀ òlọ́sàjá ẹbá wọn jà ọlọ́nkọ́ wa àtúwájú wa ọjọ́ kó yé wa ìsìláàmù fi ṣe ń bọ̀ ọ ń bọ̀ bẹ́ẹ̀ títí lójú ayé ẹ̀ lọ́dọ̀ àwọn sàábí ẹ̀ àdẹ́bí wa ti sọ fún agbóhùn tó bá yá wọ̀sọ̀tàrà ọ̀nà ní báàdì tí wọ́n bá kú tẹ́ máa rí lẹ́yìn ní ìsìlá fẹ̀ṣẹ̀dídà ìtọ́yàtọ̀ sí tí mo gbé lọ́yìn tó burú jáì ẹ̀rì ìsìlá fẹ̀ṣẹ̀dídà

tọ́ba kẹyìn ayé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èyàn díẹ̀ ní ó bí tọ́lọ́ ọ̀pọ̀ sú èèyàn ó ní ó lọ. ọlọ́run mẹ́tẹ̀ẹ́ nípa ọ̀kan wọ́n jẹ́ kan ẹni ó mú un. ní lọ ó ti rọ́wọ́ lọ ó ti rọ́wọ́ jìnnà onírànà nǹkan ló ti rọ́wọ́ lọ. àpẹẹnu ohun tó jẹ́ lànà tèmi ní ká tẹ̀lé wa sunnati al-khulafa'i ar-rashidina al-mahdiyyin àti lànà àwọn àrólé mi tí ń jáfi ní mọ̀nà ẹ tẹ̀lé abdu alayya bin nawajid ànábì lásìkò náà yóò lé o ẹ̀yìn náà máa wo àwọn tí wọ́n ń lọ lọ́nà tó yàtọ̀ sí tọ́lọ́hun àwọn ọmọ àríkà mú kọ́ àwọn ní gbogbo nǹkan máa dùn fún àwọn ni wọ́n máa yọ ànábì ní ẹmọ́wọlé abdul alẹ́ abinawadi atẹ́gùn wọn gọ́ọ̀bẹ̀ ẹlẹ́ ìtàsúnà mẹ́rin náà lọ́wọ́ ẹyá àti ẹyí ọ̀gá yí ẹfìtẹ̀ súnà mímọ́lẹ̀ ni ó torí ṣe ìṣe ìyapa sí tọ́lọ́hun yọ́ọ̀bẹ̀ ẹ̀dà tọ́lọ́hun lọ́wọ́ èèyàn tí ò rí bẹ́ẹ̀ lásìkò táwa yìí ṣùgbọ́n tí ẹ̀ṣẹ̀ ni wípé ń sọ́jẹ́lànà ní ẹ̀ṣẹ̀ yí ọ̀gá yìí

gbogbo tí ń jẹ́ mọ̀jà sọ́ọ́tì tánàbí sọ fún àwòmóòrò òun ni gbogbo ń tẹ́ èèyàn tó dákun fún rẹ̀ tàìtókòlé lórí ẹja sí báyìí tí èyí sẹ́sìn òun ló gbé kalẹ̀ fún wa òun ní jáde alẹ̀ kájá alẹ́ ọ̀ràn nínú ẹ̀sìn táwa aláwọ̀ fi ń súnmọ́ lọ́hùn ànábì náà jìnnà sí torí gbogbo àdálẹ̀ kájá alẹ̀ dídí àná ni gbogbo ohun tẹ́yìn bá gbé kalẹ̀ ní ẹ̀sìn yìí ẹ̀sìn wo èyí sẹ̀sìn rórí èyí sẹ̀ oríire táwa ṣe nù ẹ̀sìn tó ní lànà ni ẹ̀sìn tó ní manhaj ni ẹ̀sìn tó ní kíbla ni ẹ̀sìn tó ní hajiyu ni èyí sẹ̀sìn tẹ́nì kọ̀ọ̀kan lọ jókòó alọ́sẹ̀ pàdé bó láti ṣe máa ṣe léyìí ẹ̀sìn tí wo èyí ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn tó ní lànà ni. wọ́n bẹ ọmọ kan wọ́n bá sọ̀rọ̀ ó sì rí kalẹ̀ ó sì wá náà ní mi ni ẹ̀yìn ò sì fi nǹkan ẹ̀fi nǹkan lérí ó òfìlẹ́ lórí mọ́lá bẹ́ẹ̀ ṣe mùsùlùmí ìsìláàmù ní kóbìnrin ọmọ àdá àkàbórí bẹ́ẹ̀ ti kiri yó ọmọ ẹnu bẹ́ẹ̀ fùfẹ́ kóbìnrin ọdá àkàbórí èwo lẹ́yìn ṣe ń bẹ̀ ètò ọmọ ọgbọ́dọ̀ dúró ohun jẹ́ ọmọ bá lọ́wọ́ máa bí wọn ní tí wọ́n dé oníkìrì yóò lòun kí á lóde oní lóòótọ́ lọ́wọ́ àánú bíbélì wé sọ́dà kan bó ní oníṣùgbọ́n ẹjọ́ wá ti lọ́kọ̀ ni. ó sì wà nú bábù wọn pé ẹ bá ti wà ní ọkọ ní kọ́mọ̀dá kan bó rí ìwọ tó bá ti sílé ọkọ ìwọ ó lè lọ síríkiri. bábù ọgbọ́dọ̀ pé báwù bí ọ̀pọ̀ ọ̀pá fẹ́nìkan ọmọ síríkiri ẹjọ́ wà ní ọkọ lọ́yọ́ kìí ṣe wọ ọlọ́mọdé torí rẹ̀ jẹ́ fìtínà tírírí rẹ̀ gan tọ́jádánwò onífẹ́lẹ̀ ọ́ àpẹ́kọ̀ ọmọ sírílẹ̀ kiri ó sì bí mẹ́lì gbọ́ sóòlù lọ owó àgbàtọ́ dàbórí ọlọ́wọ́ dàbórí àjágbálábòsí ní ọ́ alábòsí ní ọ́nù ó bẹ̀rẹ̀ pé ìdìbẹ̀ ẹni tó bá wà ní ọkọ nìkan ní kọ́ máa ṣe àdúrà ẹni tí ọba ti sí ní ọkọ tiẹ̀ kó wọn mọ́ wulẹ̀ sàdúrà tọ́ládùn àrí ò lé gbà bọ́ ọba dà kan borí ẹ máa wọ̀rọ̀ bí ṣe ń takura wọn oríire níbi ọkọ òsì ọlọ ìyàwó lọ ìyàwó yín lọ yín bá ọlọ. à àwọn alájókòó yìí àárín kẹ́kẹ́sẹ́ sí àárín kẹ́kẹ́sẹ́ sí ọlọ́wọ́ sì bíá bó kú sáájú ẹ ọ̀ràn wọ́n àtẹ́rù orí bọ̀bá dé ọ̀rẹ́ ẹjọ́ ti ní bó kú sáájú ẹ ogun ọjọ́ kó tètè yẹnjú ẹ bàbá ẹ wá kátayé yẹnjú ẹ náà bí mọ́ pé kéèyàn táyé yẹnjú ẹ àwọn alájókò yóò orí ire lásẹ́ látara àti tọ́lọ́ ní kó jù ọ̀pá wa mẹ́yìn ibi àlùbáríkà ni ẹlòmíì sì tún korí ó tún gorí ìta kójú tún pa ọlọ́ọ̀bọ kí ọ ó ní kójú kọ́ka ọmọ inú ilé tí ọ̀pọ̀ oṣù tún máa máa tún yọrí àti kójú wọ̀ sápá ọ́ ẹ̀sìn tó nídojúkọ ní àwọn tí ó tún pàwọn jẹ ọwọ́ wọn ò nídojúkọ bọ́ bá lè rìn kiri rìn kiri ọpadà wí fún mi jọ mẹ́jọ ó rìn kiri àwọn ibi tí ó ti nílé ìsìn láti jẹ́ gbó wa yìí ó rìn ibi tí ó ti kọ́ akákẹ́ra wa kó orire mọ́wùlẹ̀ wá kiri wà ń lùwà ẹ̀gán lọ́sùn máa dúpẹ́ pọ́lọ́ mà sí wọ́n lóore lójú ẹ̀kí ní kanáà o kèrè pé ilé wo yọ ìyọ oòrùn ọmọ tuntun ó a ṣe nu mọ́wàá wà ti kí ọ ọba tó fi ìsìláàmù yìí wa wá lọ́sọ̀ọ́ ọlọ́run ní gbádànù lọ́wọ́ wa o lọ́wọ́ ajẹ́ ká lè gbogbo ń tọ́lọ́run owó ọ̀fẹ́ bá ọba yóò fún ara wa náà òkú lọ́dọ̀ tí a ti wa. kàmọ̀ sọ́ra ẹ̀mọ̀ béèrè nítorí àtẹ̀rẹ̀ ó jẹ mẹ́sìn sọ́bẹ́sìn mú gbogbo ẹ̀kẹ́ èèyàn máa ń gbà àwọn àdáálẹ̀ kádáálẹ̀ ti pọ̀ nínú ìsìláàmù wa yìí tí ó ṣe dèdè sọ lọ́hún anábì ní tàràtùkún alàlùbàìtọ̀ ní tí mo fi ilẹ̀ lé lórí tó tí ó sí ń kò sí gbẹ́nì kan ẹ̀sẹ̀ tó lè lọ kọwọ́ bọ̀ wípé báyìí ni àdẹ́bí ní tí mo fi ilẹ̀ lé lórí bẹ̀jọ́ ó kílẹ̀ kò bùkátà sí pé kẹ́nì kan ẹ̀sẹ̀ tó wá dé pé ìtànàbí wà ń jọ ìgbà lọ́wọ́ ìbámu láti kò ní ìsìn tániwọ́ ẹ̀sìn Islamu sọ́ọ̀lì olùkúlì zamani wa maka ẹ̀sìn tó bá gbogbo àsìkò tó bá gbogbo gbàmù ni isi ọ̀bá jẹ́sì lọ́dọ̀ wọn lánàá kò lè jẹ́sì lónìí ẹnikọ́ ò lè dé tí a fún wọn bọ̀ mú a ó ní tóhun fi álẹ̀lẹ́ lórí ìjọ jẹ́sì wípé ó funfun gboní lẹ́nu ha kànàhàrà èyàn lè rí inú ẹ̀ kọsọ̀nù rí inú ìsìláàmù tààrà yóò jánà ni yóò ṣe àánú ọlọ́run ọlọ́mọ́sọ̀lá ìjà ti lè rí àánú rẹ̀ nítorí wípé kò sí kùmùn kò sí rújú ànábì nílẹ̀ ìlú à kẹ́nà àrẹ̀ à bẹ́ẹ̀ yẹn bá rìn lóru ẹ̀ bí ìgbà tó rìn lọ́sẹ̀ rẹ̀ òru ìsìláàmù bí kíni bí ọ̀sán ìsìláàmù ni kò ní tó rújú láyé sí kò ánà á ẹni kò ní gbẹ́fẹ̀ kúò níbi ń sẹ́mi ànábì tí mo fẹsẹ̀ ẹ̀yìn lé àfikọ́dẹ̀ nìparun ọlọ́mọsíwálẹ̀ nìparun ọlọ́mọsíwálẹ̀ nìparun ọlọ́mọkọ́sánú wa àtúmọ̀ tẹ̀síwájú tí àwọn ìbánisọ̀rọ̀ yìí tẹ̀mọ́ wa létí oníkálukú wa ká máa gbìyànjú ká máa yẹ ẹ̀sìn wa wò ká sì máa máa ń tá máa ṣe ká máa máa ń tá ń bá lọ torí jọ́ta dùn níwájú ọlọ́run ọlọ́run mọ̀sí wá lẹ́rú tí yóò ṣe àtidànù sẹ́ mọ̀sí wá lẹ́rú tí yóò ṣe àtisòfò sẹ́ gbogbo nǹkan a bá ṣe ọlọ́run yóò jẹ́ àtẹ̀wọ́ gbà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run àti tóbi ọlọ́run ọlọ́run àti tóbi rà bíbí ọ́ orílẹ̀-èdè wa yìí orílẹ̀-èdè náà mọ́jọ́ dàrú o ọlọ́run mọ́jọ́ orílẹ̀-èdè yọ dàrú o gbogbo àwọn tí wọ́n ń lùlù kọ́bẹ́kọ́bẹ́ kọ́yakọ́ya ọlọ́run bá ní mú kàn gọ́ọ̀lù wọn láwọ́ ọlọ́run bá ní mú kàn gọ́ọ̀lù wọn láwọ́ wọ́n jẹ́ wọn ó lù lálùyá o ọ̀dọ̀ ní à ń pán kọ̀ǹgọ́ yìí wọ́n ń pán o à ń pán ilé ga náà bẹ́ẹ̀ fi lù ú wá ní gbarí lọ́ wọn wájú wọn ó fèrè lu yá o ọ̀la àti tóbi ọlọ́run ọ̀la àánú rẹ gbogbo tí ó dòre fún wa ọlọ́kùn ṣe fún wa lórílẹ̀‐èdè yìí òun tí ó jà burú fún wa ọlọ́dàpọ̀ àbí ọkàn ṣe fún wa o ọlọ́sàánú wa o gbogbo àwọn tí wọ́n ń sáré sí ìsọ̀rùn sáré sí ìsọ̀rùn bá nígbẹ̀mí wọn ṣiṣẹ́ ọlọ́run bá nígbẹ̀mí wọn ṣiṣẹ́ má jẹ ìsàrí sí sọ wọn má jẹ ọjọ́ fìtínà fa torí wọn ní ṣe èrè méjì bá ń wú bá ń jàpá máa wí àhá wọn ní kó kó wọn ní oníyàrí ọjẹ oníyàrí ọjẹ o gbogbo lọ sódò lọ sódò kó sun wọn dáadáa ọ̀nà ọba ní alọ́kàn tí ń burú tọ́ ọlọ́dọ́jọ́ náà yóò kó sí dáadáa fún wa o ọlọ́dọ́ yóò kó sí dáadáa fún wa o ọlọ́ àti tóbi ọlọ́run wọ́n lọ́mọ tó jóore fún wa o tí ó jóore fún wa lórílẹ̀‐èdè yìí olùkọ́ ìyànlẹ́ alọ́ olùkọ́ ìyànlẹ́ wa lọ́wọ́ ohun tí ó jà burúkú wa ọlọ́mọ yàn fún wa ọlọ́ àánú ọlọ́wọ́ rẹ àwọn ọmọ àtijọ́ oore fórílẹ̀-èdè yìí òun ọjà máa gbégbé sẹ́rẹ̀ gbogbo gbèsè tá a gbé tí ọjà burú ọlọ́run ká a rò pé ká máa wà lọ́kàn lójóore tọ́ra ti ráwọn tí wọ́n fọ́ tọ́jẹ́ pé lẹ́yìn fífọ́ wọn ìdààmú ló jẹ́ fún wọn àwọn ń bọ́ díẹ̀ díẹ̀ ni ẹwà àtìgbà tí wọ́n ti fọ́ lọ́hùn wọ́n ẹ̀ṣẹ̀ ń bọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni fífọ́ lọ́gba agbára nígbà tí wọ́n wà lọ́kàn tí wọ́n ti fọ́ fífọ́ okó bá wọn fífọ́ ló kó bá Sudan dàárọ̀ yìí ní Sudan fi wà nù wàhálà tí wọ́n ìdìbò ń bẹ̀ sí sí fífọ́ ló wọn fífọ́ ló Somalia àná wà nù ṣòro dàárọ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ká lọ àmọ́ àríkà tọ́pọ̀ lọ́jẹ́ pé fífọ́ òní wọn. èyí táwa sì rí táàmà làwa máa fi dájọ́ ṣùgbọ́n tọ́lọ́hún fẹ́ ṣe àmọ́ òun la fi wá ń bẹ́ẹ̀ pé mà ní dáadáa òun mà ní dáadáa wájú ọmọ jẹ́ dáadáa fún wa lọ orílẹ̀-èdè yìí mọ́jọ òkun yẹlẹyẹlẹ ọlọ́run bá mo dúró ọlọ́run wa ẹni tí bá ń jáde tí ń rí tí ń lọ lábẹ́nú ni àti níta gbangba yóò mọ̀ pé yà ń jẹ Islam ní gbogbo ọ̀nà òní wọ́n fi ìyà jẹ Islam gbogbo ìta tó wò wájú tó ń wò wá tó ń jọ pé Islam ni òun tó tún léwu bùkátà sí ẹgbẹ́ adéjú ríran ẹrù gbọ́dọ̀ máa bá torí gbogbo àwọn tí wọ́n pariwo kiri àwọn kèése torí Ọlọ́run kèése torí ìtọ́lọ́run bàbá jọ ń tara wa lókùn kò ń jẹ́wọ́ jẹ́ torí tọ́lọ́ ni ńbọ̀ ni wọ́n lè lọ́kàn wọn èèyàn ní díẹ̀ èèyàn tí wọ́n jèrè wọ́n lè wà nù mọ́sá tí wọ́n wá kú à wọ́n wọ́n lọ gòmí náà tí wọ́n lọ kú à kò sí tọ́ka wọn ayé yọ sáàmà tó lọ ní tí wọ́n bí èdè jẹ́ Islam lórílẹ̀-èdè yìí ọlọ́jọ́ pọ̀ sàánù Islam orílẹ̀ lórílẹ̀-èdè yìí ọlá àti tóbi ọlọ́run ọlá àánú rẹ̀ ọlá láìra ìlànà inú lè sùn àmọ́jọ́ dàrú gbogbo ẹnu kọ̀ọ̀kan wa tá a jọ ń sìn ráàdà ń bẹ alámọ̀rí ọ̀nà wa mẹ́jọ dúdúró o ti fi wá láyọ̀ palẹ̀ láfi lè sìn ọ́ ìpayà ìmọ̀ bẹ́dà tí òfin nílé sìn ọ́ máa ń sàdánwò fún wa o.